وكل بدعة ضلالة وكل ضلالة حديث أيما على السنة الشيخ البخاري رحمه الله تعالى في بعض على شيخ وأطول السودان حفظه الله ويقولون السلام عليكم ورحمة الله وبركاته لقد أنت أقرأ ìdòkú tí ó kọjá lórí tíra yìí àjò ní ibi ọ̀rọ̀ ṣẹ́kọ̀ọ́ àgbàgbà ha yìí tí wọ́n sọ pé <clears throat> kásọ̀rọ̀ fún àwọn kéékèèké àdádálẹ̀ nínú ẹ̀sìn nítorí pé kéékèèké àdádálẹ̀ tẹ́lẹ̀ òun díẹ̀ díẹ̀ náà ni bẹ̀rẹ̀ tí ó padà wá di ńláńlá tí ó wà lágbára tí apá òfin ká máa. شيخ عبد الرحمن وني وكذلك كل بدعة كون نفس هذه الأمة وني الأبناء gbogbo bí díà tí wọ́n dálẹ̀ tí wọ́n lè mọ̀ yìí gbogbo àdá dálẹ̀ tó bẹ́ẹ̀ má lè mọ̀ yìí káàní àwọ̀lù ha kọ̀kí ọ̀hún ní ìṣòro ha ìbẹ̀rẹ̀ rẹ̀ àkọ́kọ́ rẹ̀ kéékèèké báyìí náà ni tó pé ìṣòro ha yóò jọ òdodo lójú àwọn èèyàn yushbihu al-haqq yóò dàbí òdodo lójú àwọn èèyàn fàbùtàrà bìdáríkà màdàkàlà fi ha àwọn tó wáyà wọn bídà yìí wọn bẹ̀ yìí pé wọn wà á gbàtàn jẹ wọn wà á gbàtàn jẹ látara rẹ̀ ثم لم يستطيع الخروج منها lẹ́yìn ìgbà yẹn wọn wá ilé ìjáde bẹ́ẹ̀ bá lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gba àtàjẹ́ pẹ̀lú fídíà yìí yóò ju àwọn ọ̀wọ́ lẹ́wọ́ fi aṣọ onílé jáde bẹ́ẹ̀ ma. sẹ́kù wa ní alifitanu awalu ha ma hadasa ti ha dùrù ma wọ́n ní fitina tẹ̀rí yẹn awalu ma hadasa ti ha dùrù ma àkọ́kọ́ tó kọ́kọ́ tẹ̀lé láàrin àlùmọ̀ yìí ìsábàbí tata wuli ma àìlì ìtàdì ó tẹ̀ látara ẹgbẹ́ kínní látara ìfọwọ́ fúyẹ́ ìfi ọwọ́ tẹ̀tẹ̀lẹ̀ fún àwọn oníbàjẹ́ lórílẹ̀ àwọn tí wọ́n ń dá dáadáa lẹ̀ lórílẹ̀ àwọn tí wọ́n balẹ̀ jẹ́ ìfọwọ́tẹ̀tẹ̀ mú ọ̀rọ̀ wọn ìmá ka ọ̀rọ̀ wọn fún ìmá máa fi àkéèsí àwùjọ láwùjọ nípa àwọn oníbàjẹ́ wọn níbi tọ́rọ̀ náà ti bẹ̀rẹ̀ nu hata aago aago mata àdá títóbi wá dípé kí ni wọ́n wá tan ìbàjẹ́ kálé kákó lórílẹ̀ wàhásàlù àdìmígàtà sàbáàbù wàlẹ̀ àwa wọ́n wá wọ́n wá ba ọpọlọ wọ́n fọ ọpọlọ àwọn ọ̀dọ́ pẹ̀lú ìbàjẹ́ yìí wọ́n fọ ọpọlọ àwọn táwọn aláwùjọ àwọn tí ò ní mímà nípa ọ̀rọ̀ ẹ̀sìn látara ìbàjẹ́ wọn yìí wàhásẹ́wòhá mìnàṣárì hátà hásọ̀rọ̀ ti fi dànù fìlìsìlá kọ̀bẹ́lẹ̀ mùsùlùmí náà kama huwa ma'lum. látara pé dídákẹ́ nípa ọ̀rọ̀ àwọn oníbídíà yìí òun náà ló fà á pé kí ni bídíà yìí aburú bídíà yìí ó wá mú àwọn èèyàn dàrú fìtínà yìí nínú islam ọwọ́ adigun fìtínà wọn ń tàkálé ni wọn ń tàkákó ǹjẹ́ ò sínú islam wọn gbé sínú islam nǹkan tó wà ní islam wọn yọ ọkọ olú ní islam wọn ní kò tẹ kò sínú ẹ̀sìn nítorí wá dídó gbé wá dàrú tóbi dí bá ti wà wá ti wà bẹ̀ lónìí sheikh wa ni hada kulluhu bisababi taghadi an ali sharri wa tarkihim hatta yastaqil gbogbo ìdáwí kò sí tó fà á tó fà á nígbà tá à ń sàbójúkó nígbà tá à ń mójú kó tá à ń mójú kó lọ́dọ̀ àwọn ẹni aburú àwọn ẹni ìbàjẹ́ a máa ṣàlàyé wọn láwùjọ fáwọn èèyàn pé ah, ẹni ìbàjẹ́ làwọn eléyìí ẹ má tẹ̀lé tí wọ́n ń ṣe wàtẹ́ẹ̀dì kìíní látara fáwọn èèyàn fi wọ́n kalẹ̀ ata yẹtẹ́fẹ́ ìlànà amú títóbi wá pé ọ̀rọ̀ náà wá lé ọ̀rọ̀ náà wá lágbára láwùjọ nípa wàá fẹ́ ká má wàlàbújá nínú alhàj tún láti ní kéèyàn ti ọkàn rẹ̀ jírí wàtẹ́ẹ̀dì bá túláàsì tí ó ti ti lẹ̀kùn ojú ọ̀nà bídíà ní gbogbo ọ̀nà wàlà yà á ti mọ̀mí nàìjíríà bídíà yìí bá àdàlọ́ yà zọ̀jẹ́ ìlà ìlmù náà fẹ́ lábàá ilé kọ́ àwọn jáde bẹ́ẹ̀ gbogbo pátápátá. wà á ti tí ó lè sọ wa kó nínú bídíà tó lè là wá kó níbi àdádálẹ̀ láwùjọ wa ìlà ìlmù náà fẹ́ àyàfi ìmọ̀ tó sáǹfà ni àyàfi kí ojúlówó mímà ìmọ̀ tó lálàáfíà tí èsè ìmọ̀ àtọ́dá ìmọ̀ qala Allahu qala Rasul ìmọ̀ kí lọ́lọ́run wí sílà nẹ́bí wí ìmọ̀ kí làgbọ́yé àwọn sàhábà lérí ọ̀rọ̀ ọlọ́run lérí ọ̀rọ̀ àmẹ́sọ̀ sallallahu alaihi wasallam eléyìí nìkan òun nìkan tuntun tó lè kó wa láwùjọ wa kó nínú bíyà àmọ́ tá a bá ní ká dákẹ́ tá a bá ní kó ó máa wòran kó ó máa lu ọpọlọ ẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí ò lè sàmà nígbà kan fún yàn eléyìí ò wá yọ àgbàlagbà lẹ̀ kò yọ ọmọ kékeré lẹ̀ àgbàlagbà gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́mọ kékeré gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀sìn ìmọ̀ tá àwọn sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìmọ̀ tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ kọ́ ọmọ yẹn láti kékeré ni kéèyàn ó kọ́ ọmọ yẹn lẹ́kọ̀ọ́ gidi lẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti kékeré kéèyàn mọ́ dàbí àwọn aláìmọ̀kan àwọn àgbà tí wọ́n ní ah, ẹ̀fà àwọn ọmọ ilẹ̀ wọ́n ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ kankan ẹ̀sìn wọn lẹ àwọn ọmọ bàbá ikú wọ́n kéré sí ẹ̀wọ̀n kọ́ wọn ní àkídà Islam àwọn ọmọ sẹ́kọ́ndì kù wọ́n kéré sí ẹ̀wọ̀n kọ́ wọn ní àkídà Islam ẹ̀jẹ̀ fẹ́ wọ yunifásitì ká lè dísáìdì fúnra wọn ẹ wọ́n máa ń sẹ́ńpa ayé àwọn ọmọ jẹ́ wọ́n fẹ́ lálà sí ayé àwọn ọmọ tó yẹ pé ipa wà ní káàmá ẹ wá ní ká fi ọmọ primary school lẹ̀ ọmọ secondary school lẹ̀ ọmọ primary school tó bá yí sí mu títí mu gbó wọ́n lè ní ká fi lẹ̀ ike fi lẹ̀ wọ́n ti sàlàyé fún ẹ jẹ́ kó dàgbà ní ẹ kó gbá eléyìí àbòsí ni nínú ètè ṣètọ́n nínú ọ̀nà ṣètọ́n tó gbà wọlé táwọn ọmọ yìí ń lánàá ẹ àwọn kankan bẹ tí ò yẹ kẹ́ máa fún àwọn kéékèèké nípa àkídà wọ́n lè ṣe nípa ọmọ kéékèèké wọ́n làwọn bàbá jọ òun gan àwọn Yorùbá jọ òun gan wọ́n máa sọ pé àti kékeré ní ìmọ̀lẹ́ ní ti máa ń kọ́ ọmọ rẹ̀ nígbìn ní máa ń kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn ẹ àwọn ọmọdé àwọn ti fi wọn náà wá ní ẹ̀fọ́ àwọn ọmọ kéékèèké lẹ̀ nítorí kíni nítorí ìwà àbàjẹ́ ti bẹ lọ́wọ́ tiwọn mo ò fẹ́ káwọn ọmọdé ìdè yóò gbọ́n mọ́ pé á ah, nǹkan yóò dáa àbá mi tẹ̀sẹ̀ yìí wọ́n yóò dáa lẹ́sìn mo fẹ́ káwọn ọmọdé ìdè yóò máa wí kò fẹ́ káwọn fẹ́ káwọn fẹ́ tó gbọ́ngbọ́n àwọn aburú ti bẹ lọ́wọ́ náà dáadáa lẹ̀ gbogbo àjẹyẹ òkú àjọ nǹkan káàkiri àjẹyẹ òkú àjẹyẹ ẹyẹ kò fẹ́ káwọn fẹ́ tó mọ̀ pé tí ò dáa ni ẹ pé bá wọn bá wọn kékeré pé wà lè lu wá wà lè lu ẹyẹ wá wọn bá wọn bá wọn a wọn ti kọ́ wa lè déwù wọn ní kí wọn máa jó nǹkan ò dáa ìdí ò bẹ́ẹ̀ lò wọn ní káwọn ọmọdé pa kọ́kọ́ wá ọmọ sani ẹ̀ wá kọ́ńkéwù sani ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó yẹ kóró ẹ wá dá ọmọ sígbó ẹ̀ tó mọ̀ lè wá kọ́kọ́ wá káwa lọ lè wá pọ́nrí wá tó eléyìí abúlálá ni wọn ò fẹ́ kí àwọn ọmọ náà wọn ò fẹ́ kán lẹ́kọ̀ọ́ dépò pé nǹkan wà á yé wọn wọn wà á mọ̀ pé á ah, eléyìí ò dáa nínú ẹ̀sìn á ah, eléyìí tó dáa nínú ẹ̀sìn tò wọ́n fẹ́ kó jẹ́ pé káwọn ọmọdé tó sàmọ́ wá gba fúkà láwùjọ kó wá dàgbà bá wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti dàgbà bá wọn gan fúnra wọn gẹ́gẹ́ bó ti jẹ́ káwọn lẹ́sẹ̀ yìí tí ìbàjẹ́ wọn wá kó láwùjọ wọn ẹ wá wò ní èyí irọ́ àjàpárọ́ òun náà ni wọ́n wá pa káàkiri látara kíni látara pé àwọn tí wọ́n ń pàkíyèsí wọn láwùjọ pé tẹ̀sí yóò dáa àwọn tí wọ́n sọ fún wọn pé ah, eléyìí ò fẹ́sì mu eléyìí tọ́lọ̀ ń wíni eléyìí tá nàbí wíni ẹjẹ́ bí gbogbo wa ká gbìyànjú ká bí rọ̀mọ́sùn náà nàbí sallallahu alaihi wasallam wọn wà máa wá dáadáa parọ́ ẹ́ àwọn òfin ọ̀wá mọ́sáàsì ìjọ ní tí wọ́n sọ pé àbúrọ̀kì ọmọ àwọn abẹ́bí tó gbó ẹlẹ́kùn tábàtì ẹ̀ wá ń sọ̀rọ̀ ìgbowó ẹ̀ ní tẹ́bọ̀rọ̀ gbowó lọ ìbá ní ara yín náà ló wà ẹ̀yà ara yín náà lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe tó gbowó ẹ̀yà ara yín náà lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe gbà burú àmọ́ nítorí kí ni nítorí wọn fẹ́ẹ́ fi ba ẹ̀sìn jẹ́ ni nítorí wọn fẹ́ẹ́ fi ba súnà lẹ́yìn sọ̀rọ̀ àwọn àlẹ́wò sálàm jẹ́ ni nítorí wọn fẹ́ẹ́ fi ba àwọn èèyàn ló kọjẹ́ ni táwọn wá sọ káàkiri pé kọ́dà wọn já àwọn àwọn ọlọ́mọ kan gbé síbi kan o subhanallah eléyìí aburú ńláńlá ni wọ́n ti wọ́n pa àwọn tí wọ́n dàgbà parọ́ yẹn wọ́n yẹ kọ́ lọ́sọ́ kí wọ́n bá àdéhà kó ti wá sí ọ̀gbìn dàbí ìyá mi torí pé nǹkan kúkú ni kí wọ́n wá parọ́ ìpè láti bí ọ̀sẹ̀ ká làwọn òbí ọmọ àwọn lémá tí òbí tún lémá lọ́mọ tó tún lémá lọ́mọ tó pé ẹ̀rí mọ́júmá lọ́mọ tó pé ẹ̀rí àjẹ lórí ọ̀rọ̀ tó sàdé tó bá wà lọ́sọ̀ làám náà nìyíra mú owó fìlẹ̀ sún ẹ̀gbẹ́ lé wọn tí òbí tí òbí tún lé lórí kí wọ́n bá kó lè rábà ẹ̀ wá parọ́ pé ọmọ òtún lé láti bí ọtún láti bí ẹ wá pa ọdún fẹ́ẹ́ bá yọ ọmọ yín jẹ́ kí wàá la kúndọ́ ọmọ yín ṣe ẹ lọ́mọ yóò kúnlẹ̀ ẹ la kùn sẹ́kúnlẹ̀ bẹ́ẹ̀ bí ẹ ti bí kí la kúndọ́ ọmọ yín ṣe ẹ lẹ́ mẹ́ta ló kún lọ́dọ̀ ti kú ti pẹ́ ẹ̀yin yóò yóò padà ọmọ lọ́wọ́ òṣè ó yóò ti rẹ́ àbúrò wa dà àwa wẹ̀ gbogbo tọmọ ti náà ẹ lọ́mọ ń jalè ẹ lọ́mọ ń mutí ẹ lọ́mọ ń mugbó ẹ lọ́mọ ń tẹ̀sínà ẹ lẹ́ lọ́mọ ń sẹ́kù lọ ẹ lójú ọmọ ẹ lójú apá àyèmọ̀ yìí lọ́wọ́ látara sí ni látara sí ẹ fẹ́ kí súnà nẹ́bí sọ̀rọ̀ àwọn àlọ́ sọ̀rọ̀ àgbókè yáwó náà láwùjọ eléyìí nǹkan tó burú gan ni sẹ́kẹ́ yóò bẹ̀rù Allah subhanahu wa ta'ala kéèyàn máa dáadáa parọ́ nítorí àríjàre kéèyàn máa jàre ó burú gan bẹ́ẹ̀ máa jàre láyé bíi tó máa jẹ́ ọ̀gbẹ́dẹ àlùkìyàmá ọlọ́ọ̀ba ọba àdìjọ́lá ọba tó fẹjọ́ dá yóò tún dá tó máa jẹ́ ọ̀gbẹ́dẹ àlùkìyàmá tòká lọ sọ́ra wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn táwọn kọ́tà àwọn tó ń sọ pé ọmọ kékeré kan kò sì gbọdọ̀ mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fẹ́ báyé àwọn ẹ̀jẹ̀ àti kékeré náà lọ́mọ ti gbọdọ̀ mọ̀ nípa ẹ̀sìn tó bá ti wá mọ̀ òun náà ni wàá dàgbà bá kìí ṣe gbogbo ọmọ náà lọ́lọ́ máa fi ṣe kò gẹ́ nígbà tó bá dàgbà tán lọ́lọ́ máa padà wá sàánù ẹ̀mí tí wọ́n sàánù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ẹ ẹlòmíì fẹ́ nísìn ẹ mọ̀ rò pé wọ́n bá dàgbà tó padà sílẹ̀ wọ́n máa wá kaníṣe ládùúgbò kaníṣe tẹ̀wé gbàtọ́ ọmọ yáyà kúyà tán táwọn ọmọ àbúgbó tọmọ di ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n wá ń pè àwọn àbá àtúntà káàkiri pé sọ ẹlẹ́gbẹ̀jọ́ mọ̀ nínú ọmọ wá lọ yín ẹ̀ nígbà tí èmi ẹ̀wọ̀n wèrè èmi ẹ̀wọ̀n wèrè nígbà tó máa ń gbádùn sí ìfowóye dáadáa ẹ̀ fọmọlẹ̀ kó pẹ́pẹ́ sí i ẹ̀kọ́ tí ó fi yín lọ́kàn balẹ̀ tó bá dọjọ́ ọ̀la ẹ lọ lè béèrè gbogbo àwọn sábà àwọn tó ń ṣe súnà lé àwọn àwọn òbí tó lọ́mọ tó ń ṣe súnà lé fún wọn kó nira bá wọn kó ní oṣù bàbá lọ́wọ́ àwọn àwọn àwọn tó wọn ní kọ́kàn balẹ̀ sára wọn kó ní ní ìpayà wípé á ah, àbúrú kan àbáwọn kan wọn wá ń sọ pé wọ́n ń ṣe ìdàgídà kan kan wọ́n mọ̀ pé kò sọ pé àwọn ni wọ́n kọ́ bàtà lóyún wọ́n wá ń gómìn ní káàkiri kó ní kí wálé nìkan ó já lè nà àmà àti pé kó tó kótó mú wa lọ pẹ̀lú ẹja fún ọ̀dọ̀ lágbájá ẹ̀yin náà mọ̀ ibi mú wa lọ ẹ̀yin náà mọ̀ àwọn tí gbogbo káàkiri ẹ̀ mọ̀ àwọn tí ń ṣe jìnnà ẹ̀ mọ̀ àwọn tí ń ṣe tọ́ọ̀gì ẹ̀ mọ̀ àwọn tí wọ́n ṣe náírà jẹ̀ káàkiri àdúgbò àwọn olùkọ́ àti ọ̀nà wo lágbà táàbì pélé ṣe ọ̀nà olágbàtà fi kọ àwùjọ wa máa ń kópa lójú òsì tẹ́lẹ̀ tí ń wọnú àwùjọ wa nira bẹ̀ ìjọba ní dókítà ọ̀jà gbọ́rọ̀ níbi ìjọba kọjá bẹ̀ báyìí ti dó lẹ́ẹ̀mọ́ gbóòórùn láwùjọ wa àwọn àtọ́jú ìgbẹ́ tán láwọn mójútó àwùjọ tán láwọn mójútó kọ̀míníìtì kí ni wọ́n rí ṣe tí gbogbo àwọn eléyìí láwọn ti gbogbo káàkiri ẹ lé lọlẹ̀ ẹ lọlẹ̀ ṣé àwọn ọmọ àdúgbò náà ni wọ́n bẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ṣé tí o bá ti wá tọ́ ọmọ sí bẹ́ẹ̀ ẹ̀sùn wọn lè ní ọmọ tó bá wù wá àwọn tẹ̀ bá wà ọmọ tó fẹ́ lágbóyè tó fẹ́ sínú àtẹ́sí sọ̀rọ̀ wà ní wọ́sàlám yìí ò lẹ́wàá múra kankan yíyan lẹ́wàá gbógun sí yíyan lẹ́wàá dìbò káàkiri ibẹ̀ á ah, ìgbà tó jẹ́ pé á ah, wọ́n ń taburú kàrí ìgbà tó jẹ́ pé wọ́n ti wá lẹ́gbẹ́ òkùnkùn kan tí wọ́n ń ṣe dákun ẹ jẹ́ abẹ́rẹ́ ọlọ́ọ̀ba àwọn òbí tá a bá gbọ́n dáadáa tá a bá ronú dáadáa gbogbo àwọn tí wọ́n bẹ ní ti yìí àwọn oníbàjẹ́ ni àwọn tí wọ́n ń dóògùn àwọn tí wọ́n ń ṣe jálàbí àwọn tí wọ́n ń ṣe gbogbo àwọn tí ti àbú àwọn tí wọ́n bẹ́ẹ̀ jẹ wọn ò sì fẹ́ kọjá àwọn ó tún ni kò sí tó jù bẹ́ẹ̀ lọ gbogbo akúti wọn ṣe ń rẹ àwọn ayé ní ti ń yóò máa ta jábọ̀ sẹ́fẹ́ ojúbó máa wọ̀ gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ díẹ̀ náà nù àwọn náà wọ́n bẹ́ẹ̀ wọ́n sì fẹ́ wọ́n kọ́ súnà yóò tàkà wọ́n fẹ́ wọ́n kọ́ yóò tàkà ẹ̀ bí ọba ẹ jẹ́ ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala àwọn táwọn yẹn máa ń ṣe láwùjọ òun náà làwọn òbí tó pé nípa yìí tún máa wá yín látara táwọn máa wá gbé inú bí ah, o ẹ̀sìn ìjọba yìí o ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí ẹ̀yin náà wà múra kankan ẹ̀yin tó jẹ́ pé tó yẹ èyí gbogbo àwọn ọmọ tí wọ́n láwọn kéwù náà lónìí ọ̀pọ̀lọpọ̀ wọn ti kí wọ́n dà dà wọ́n là yìí tó rí tẹ́bi tó tẹ jára tó tẹ ìjọba òbí jára sílẹ̀ òbí à ń jó kálẹ̀ ẹ̀ òbí à ń jó eré eku à ń jó yẹyẹ òbí lẹ̀ ẹ̀ ebi bẹ́ẹ̀ ló bá wọn débi pé páàkì èèyàn ẹ bá ka nù ròyìn ẹ̀ bí wọ́n bá gbé ròyìn wá wọ́n ní àfa alágbájá ẹ̀ wọ́n ní islamic islamic cleric àfa náà wọ́n pè é wọ́n wá ya fọ́tò rẹ̀ wọ́n ní kó gbé ilé òkú lọ́wọ́ wọ́n ya fọ́tò mi wọ́n ní kó gbé ibi ọmọ lọ́wọ́ kékeré wulẹ̀ lẹ́yìn ṣé súnà nàbí sọ̀lá wà lọ́sọ̀lá ló kọ́ wọlé lẹ́yìn èyí tá a gbìyànjú láti sọ fúnra wa pé kọ́mọ owó mọ̀ ìyá arúgbó àwọn kọ́mọ owó ìyá ọ̀nà tó jẹ́ pé yóò bá ìlànà nẹ́bì mu kọ́mọ owó ìyá ìlànà tó jẹ́ pé yóò fi wá lọ́kàn balẹ̀ nígbà tá a bá dàgbà nígbà tó yẹ kéèyàn máa fọ kàbalẹ̀ bí ah, àwọn ọmọ mi ò máa wá tọ́jú mi báyìí ọmọ tí yóò fi wá lọ́kàn balẹ̀ olú yẹ kí ọ̀nà tí ọmọ ó ti fi lọ́kàn balẹ̀ olú yẹ kí ìjọba ọmọ ó dàgbà kì í pé àwọn kan kí wọ́n bá ọmọ jẹ́ ṣe pé àwọn gan fúnra wọn gan kí ló yẹ wọn nù ẹ̀kọ́ ẹ̀sìn ẹ́ kí ni wọ́n máa kí ni wọ́n máa nínú kùránì tó ibi wọn wà láwọn ó máa bá àfẹ́mi sẹ́yìn náà yòókè ẹni tí ò ní nǹkan ó lè fún yàrá èyí máa ń gán oṣù yìí máa ń gán kò ṣe sàn lára wọn bí màá bá ṣe ni iṣẹ́ tí màá máa ṣe lára ẹni gba ìbàjẹ́ lọ́wọ́ ẹni bá kẹ́kọ̀ọ́ tá kùránì bá yé tá ìjà inna salata tanha anil fahsha'i wal munkar irun tẹ́ rí òun ní máa gba ìwà àbàjẹ́ àwọn àwà tó kàn kọ́ àwọn tẹ́sí ní amájẹ́ díẹ̀ irun máa gbà lọ́wọ́ yẹn ni àwọn àti wàhálẹ́ ti máa ń jó nǹkan tí ń ṣe jálàbí kí tí ń wá eré epo eré ẹyẹ kí tí ń ṣe pé mọ́lìdì ní pákàkiri gbogbo àdádálẹ̀ bá ṣe tẹ wọn òkú bá ṣe tẹ gbogbo ẹ̀ bá ṣe tọ́ wájú fún papọ̀ mọ́tì papọ̀ òní wákàkiri kó sá kọ́lé kó sá ra mọ́tò kó òun náà bẹ́gbẹ́ mu nípa ẹgbẹ́ tí wákàkiri nu Islam òṣìṣẹ́ lára ẹ̀ ẹ̀sìn òṣìṣẹ́ lára ẹ̀ irun tí òṣìṣẹ́ lára rẹ̀ ká gbìyànjú ká ronú ká wàdà àwọn tí wọ́n ń ṣe wàhálà yìí káàkiri àwọn ọmọ táwọn ń jẹ bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń ṣe wàhálà tí wọ́n ń ṣe tánà tí kọ̀ọ̀rọ̀ súnà káàkiri wọ́n máa ń tí àwọn dìbẹ́ǹdì wọ́n dìbẹ́ǹdì kókó ọbẹ̀ wọn ni ìwọ́n tó wà á ṣèjì ìwọ́n tó ní kókó ọbẹ̀ tó ní kókó sásù ẹ̀ tó bá wọn jẹ́ ń bẹ́ẹ̀ kí ni tiẹ̀ o ní jẹ́ ń bẹ́ẹ̀ láyé mi ó tún wá lọ lè kó àyè tí wàhálà kó wá níjọ́ gbèjà lè yá mà ẹ̀ kí ẹ gbogbo eléyìí tọ́tọ́ ẹbí mi yóò máa ronú sí gbogbo gbà ni ikú ń kalẹ̀ fún wa ní gbogbo gbà á kéré sí à ń dàgbà sí ni àwọn tí ò tó wa àwọn ti kú àwọn tó tó wa àwọn tó kéré sí wa àwọn tó jù wa lọ ikú òdájú bẹ́ẹ̀ nìkankan tó ìgbà tí bá wa dé tá tí bá wa ká wa mọ́ láàmú wa bẹ́ẹ̀ lọ́pọ̀ abẹ́ padà lọ́lẹ̀ fún ṣe tí ò ní táyè má níta wa ṣe láyé tọ́lọ́ ń fi ìjà wa mú láyé òun náà ní pé ká wá jọ́sùn wa Allah subhanahu wa ta'ala wọ́n máa kọ́lọ́ kùn jìnnà wọ́n yín sàn ìlà ìyá àbùdù àtàlìjẹ̀nu àtẹ̀yàn ọba àlejò ọlọ́run ò dáa mú kankan àti ká máa jọ́sìn fún nìkan wọ́n máa orí tó mẹ́rin mẹ́rin tó máa orí tó ayé tó ìmọ̀ ọba àlejò ọlọ́run òun ò béèrè àìsí lọ́wọ́ yìí òun ò sì béèrè jẹ́ ẹmú ẹmú níjẹ́ kẹ́mú ìjẹ́ ẹmú tó ọba àlejò ọlọ́run ti fún wa kí ìjọsìn èdè bá wá sórí pé bàtà wá dáyé tán kó wá jẹ́ pé níta jẹ́ níta mu níta dà níta jẹ́ òun yóò wá múláyà wa á wà gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan á máa wá bayé jẹ́ á máa bayé àwọn èèyàn jẹ́ kọ́dà á tún máa ba àlùkí á máa wọn jẹ́ ẹ̀jẹ̀ ká tẹ̀lé Allah subhanahu wa ta'ala àwọn tí wọ́n ti sàn náà ẹ̀jẹ̀ káwa náà sọnù ká má bàa sọnù ìpínlẹ̀ yorùbá ti sọnù yóò sọnù wọ́n ti jẹ́ òkúta ìfìyàmá ọba àlejò ọlọ́ọ̀ni sọ pé nítorí pé wọ́n tà yín yóò sọ fún pé dẹ́yìn náà nílá káyìí ojú ti náà fọ́ ni táwọn kan máa ṣàlàyé fún yín ní ó ti wáá jẹ́ pàwọn eléyìí lẹ tẹ̀lé kọ́dà bí yá àti wọ́n bá tẹ̀ jẹ́ lọ́mú ẹ̀yìn òjì àti náà wá sí ọ̀gbìn jàǹtì yá àmá àbí Allah subhanahu wa ta'ala kó má sà la ojú wa kó jẹ́ kárí na kó jẹ́ kárí ìmọ́lẹ̀ ìlànà Nabi sallallahu alaihi wasallam kó sì jẹ́ ká lè máa tẹ̀lé kó wá sọ àjìnà tí gbogbo òbàjẹ́ kó bá ti wò kó tóbi tó kó wá sọ kó máa láwùjọ kó jẹ́ ká lè jìnà sí i. Na'am ibi tá a ti lọ òun náà ní ọ̀rọ̀ ṣẹ́kù wa wọ́n ní kò sí tó lè làwá kò níbi bídíà láwùjọ wa ayabi ìmà kálọ̀ lè kọ́ mímà kọ́mọ kékeré ó kọ́ mímà lágbàlagbà ó kọ́ mímà kóbìnrin ó kọ́ mímà kọ́kùnrin ó kọ́ mímà àìkọ́ mímà náà ni wọ́n fi ń tà wá jẹ àìmọ́kí ọlọ́run wí kílà nẹ́bí wí òun náà ni wọ́n fi ń gbé òkúrẹ́ ló kálukú lọ́wọ́ ẹlòmíín bẹ́ẹ̀ náà àwọn tí ò lẹ́kọ̀ọ́ náà yóò wá tó bá ti wá rí àwọn èèyàn tó rí àwọn náà bẹ́ẹ̀ yóò wá máa ka ìkàwé bàtánú àlùkò àn yóò wá ká àyà kan tí ò tiẹ̀ jọ́ máa ń tí wọ́n sọ yíwọ́n náà wàá wò pé á ah, padà wọ́n máa yà wá ó dá ní nọ́mbà yà nígbà tí wọ́n náà máa ń sọ nígbà tí wọ́n náà máa ń sọ ìkàlá àwọn ọmọdé mo délé rẹ̀ ẹjọ́ kàlá ọwọ́ amáyà kàwá amáyà ah, kí ló wí ọyá káyà ń kó túmọ̀ rẹ̀ fi gbọ́ ó mú àyà kó kàn ká kó kàn fi rọ́ọ̀lẹ̀ lọ pé ẹ̀ kọ́là kíníkà mú dá wàá tún ọ̀kà ẹ̀dùbà kò lè tún kò lè rí nǹkan kan mọ́ níbẹ̀ wọ́n ti máa wá ṣe nù àmọ́ táwa náà bá ti gbìyànjú táwa náà bá kẹ́kọ̀ọ́ táwa náà bá lẹ́kọ̀ọ́ nípa kí lọ́lọ́run wí kí lànà ìṣòwò àwọn àlọ́ sọ́là wí eléyìí ó lè là wá wọn ò ní lè máa tàn wá jẹ wọn ò ní lè máa fi dúdú wọn ò ní máa fi pé òkú fún wa àánú ò sì lè máa òdodo fúnra wa sẹ́kọ̀ọ́ ni amalẹ́ni lẹ́ta ìdáwó ẹ̀yìn ẹ̀rẹ́ni yìí ee eh, ibi tí a bá ti lọ fídíò máa wọ lókun lọ káàkiri ní wọ̀nyẹ̀ tó nù ha kọ́ yìí bá yóò sì máa rò pé nǹkan dáadáa lòún ti nǹkan rẹ̀ yóò máa pé ní ọmọ òkú òǹtí láwùjọ bídíà ló ti máa ṣe ló ti máa pè é lẹ́sìn fáwọn èèyàn lè anahu la yẹ́dìrí nítorí pé aburú ti ń bẹ fún irú ẹni bẹ́ẹ̀ náà ni pé láyẹ̀dìrí anìlìjà yìí kò mọ nǹkan nípa tá à ń pè ní bídíà yìí kò mọ nǹkan nípa tá à ń pè ládàá dálẹ̀ òun náà ló fà sẹ́lẹ̀ mi máa sọ pé àgbègbè ah, nǹkan ní bídíà ni eléyìí dídíà eléyìí dídíà eléyìí dídíà àpẹẹrẹ pé èèyàn mọ̀ kankan pàtàkì pẹ̀lú dídíà nù gbogbo nǹkan ò lè jẹ́ dídíà láéláé nínú ẹ̀sìn ẹ gbogbo àwọn adúlù kan ti bẹ̀rẹ̀ àwùjọ nínú ẹ̀sìn sábà sùn àwọn ọ̀dà alápá wa láti rẹ̀ sábà fi pa wa láti rẹ̀ èyí tó bá jẹ́ dídíà òun náà láti nà sí ìdí ìbá ti tẹ̀lé àkó sẹ́ni tí ó ní kẹ́yìn okú oúnjẹ kó mọ́ sẹ́sìn Allah subhanahu wa ta'ala yẹ́kun ní wàlá yìí ti mílíọ̀nù bídà yìí illa ma amara bihi rasul ní kọ́wì yìí òsì tó lè làwá kò nínú bídà àyàfi sọ́jà anábì sallallahu alaihi wasallam pa wá láṣẹ tó ní ká máa ṣe níbi gbólóhùn rẹ̀ níbi ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ṣé ká máa jó nǹkan bẹ́ẹ̀ bí súnà nẹ́bí ni ká máa pa pọ́nrí kí bẹ́ẹ̀ bí nẹ́bí ni bẹ́ẹ̀ bí dáwù bẹ́ẹ̀ bí súnà nẹ́bí sallallahu alaihi wasallam ni àyè gbogbo nǹkan táwọn èèyàn ń ṣe láwùjọ lónìí ká máa kọrin ká máa nìka àbí hò ká máa jó ká máa lu bàndírì ká máa ṣe títì lóhùn kankan náà ká máa bùsókè ká máa gbára wa láyà ká máa tẹ́sán mọ́lẹ̀ káàkiri láwùjọ tẹ́lẹ̀ ìgbẹ́ lu súnà nẹ́bí sallallahu alaihi wasallam ni ká nẹ́bí ká dì rọ̀ mọ́ kálá gbogbo eléyòó ti lu súnà nẹ́bí sallallahu alaihi wasallam àdádálẹ̀ ni bàtàna bí tiwa ni sunna ilé anabi sallallahu alayhi wa sallam olóhùn ní kẹ́ẹ̀ dìrọ̀mà wà sunna ti dùkúlà fún ìrọ̀sì kẹ́ẹ̀ ti dìrọ̀mà sunna ni àwọn àlífà ni àwọn àrùlé anabi sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n fi ní mánà abubakar umar usman ali radiyallahu anhu àwọn wọ̀nyí la anabi sallallahu alayhi wa sallam oníkàdì ọ̀mọ́nà náà wọn gbogbo tá a bá yí dáhùn yẹn ti láwùjọ náà pè lẹ́sìn ẹ jẹ́ káwọn àwọn pẹ̀lú súnà nàbì ṣe ń bẹnu súnà nàbì táà bá yẹ wọn ó pẹ̀lú súnà àwọn mẹ́rin tá a sọ yìí táà bá ti rí ẹgbàá pé kò sínú ẹ̀sìn ni kò sínú ẹ̀sìn mi wọ́n làbí gbogbo bí kínú bá ti dáa tó lójú wa gbogbo wọn ti karama rẹ̀ tó kó báwọn yẹn bá ti pọn alẹ́ tó bẹ́ẹ̀ èrò bá ti wò ó pọ̀ lórí rẹ̀ tó èrò púpọ̀ kọ́lá máa fi mọ tó dáa nú ẹ̀sìn ó yẹ pé tọ́lọ́ ń gbá nàbí wí ni wọ́n yẹ pé èrò púpọ̀ ni ẹ́ wọ́n yẹ pé èrò púpọ̀ ni ọba àdìgbọ́lá náà ọba abdulayi náà wọ́n àwọn sọ́bí mọ́mí ni ọkọ̀ èèyàn ọgọ́rùn-ún èèyàn kọ́lá bí i àtẹ́gbà tó tó kò jù ẹ̀ lọ́wọ́ nígbà ọgọ́ ẹ wá wò mélòó ni mùsùlùmí ní gbogbo ayé tá a wà lónìí ṣé mùsùlùmí táwọn ṣe ṣe mùsùlùmí ní láyé tá a wà lónìí tó èrò kọ́là máa fi ń wà majority carry the vote òun kọ́ ni ọ̀rọ̀ ẹ̀sìn Islam ọ̀rọ̀ ẹ̀sìn Islam náà ní tọ́lọ̀ bá wí sáà nàbí wí jẹ́kun ní haza wà lẹ́bi yá àti sọmínà bídà yìí eléyìí tá a sọ yìí òun náà ni ó sọ àpò níbi bídà wà haza yàtájú ilà tààlù ni wọ́n sọfà kò yìí fi eléyìí nìkan yóò kẹ́kọ̀ọ́ ni ó ní nìkan yóò kẹ́kọ̀ọ́ ó ní nìkan yóò wá àgbọ́yé nípa ẹ̀sìn kó má tẹ́tẹ́ gbogbo ògbésí ayé tọ́lọ́ tọ́lọ́ àdìsọ́ ọlá fún wa ayé náà láàmú sí wákàkiri bá a ti jẹ bá a ti mu bá a ti dà láàmú wákàkiri kìlọ̀ mọ́ jẹ síyàwó jẹ síyàwó jẹ òun láàmú sí káwọn ògbésí ayé wákàkiri a ní yọ àsìkò kálẹ̀ nínú twenty four hours tá a ní láti fi pẹ́pẹ́ ẹ̀sìn láti mọ nǹkan apàlàkì nípa ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ ẹ wá sọ ìsìláàmù bíi bá a ti bá bàbá wa tán ṣe ẹ ọlọ́run òróró òṣìṣẹ́ ilé tí ò ní gbà lọ́wọ́ ẹ Allah subhanahu wa ta'ala ọba tó rorò ni bẹ́ẹ̀ bá tọ́ ọba tó rorò ni نبي عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب العليم inú àyà kan náà lọ́ba àdìgbò láti fọ́ ó lè ànábì sallallahu alaihi wasallam fún àwọn ẹrú mi níro wípé ọba aláforíkẹ́ ọba oríkẹ́ni wà á nà àdáàbí huwa al-azabul alim fún wa sọ fún ẹ kéèyàn bá kéèyàn bá tọ ọba tó rorò ní yóò jẹ yẹn yá kéèyàn bá tètè tó ní kéèyàn ó ṣe ọba tí ó kẹyàn ní tí ó ṣe tó lè kẹyàn bí rẹ tó àjẹ pé èyàn gbọ́dọ̀ máa ń kọ tí Yorùbá máa ń sọ ìjà Ọlọ́run ọba tí ó rorò ní ẹ nípa tí èyàn kọ ọmọ Ọlọ́run Ọlọ́run bí ma ọ̀rọ̀ tí ò dáa ẹ ọba múra tó kájẹ́sì ọba àríkà bá àbí ìyàbá kọmọ Ọlọ́run jẹ náà subhanallah ọ̀rọ̀ burúkú ni Ọlọ́run òbí ma lé òkú ọmọ wa sọ fún ọkọ Ọlọ́run jẹ ìka tí ò dáa ẹ̀sìn ẹ̀ máa múra kàkà sí ẹ̀sìn yẹn máa ń wù lérí kéèyàn wá fayé lọ́wọ́ àmọ́ láwùjọ wa lónìí àyè fi bẹ láwùjọ wa àwọn èèyàn fa ẹ̀sìn lọ́wọ́ wọ́n fa ẹ̀sìn lọ́wọ́ wọ́n sì wù ayé lérí ipe bẹ́sìn bá lè bọ́ kó jábọ́ káyó sàmọ́ bọ́ tó bá padà wá ayé padà wá bọ́ náà ni báyé bá bọ́ ẹ̀sìn wa ní ti gbé má àlùkí àmàdénù gbogbo eléyìí mọ̀yẹ́ká ti kí ronú ká ronú síwádà ká tún katakata ká ronú àdẹ́kùnlé wàlẹ̀ àgá lámàká sálà afọ́ ìtòmá ìdí eléyìí tó fà náà ní tó fà òun náà nítorí ìdí eléyìí òun náà ni pé àwọn ẹni síwájú àwọn sálà nígbà tó jẹ́ pé àwọn gbìyànjú wọ́n lágbọ́yé nínú ẹ̀sìn wọ́n lágbọ́yé àwọn náà lágbọ́yé jù nínú ẹ̀sìn kánú àtàtà náà sí hádàrọ̀ mi làbí dàí wọ́n jẹ́ èèyàn tó lágbára gan níjà ń sọ̀rọ̀ ẹni kò níbi bídíà wọ́n sọ̀rọ̀ àwọn kò níbi bídíà wọ́n lágbára gan lórí ẹ̀ gbogbo nǹkan láyé ìsọ́mọ́tì bá nàbí òde wọ́n sàkó bẹ́ẹ̀ wọ́n ti sọ àwọn ọmọ kó bẹ́ẹ̀ àwọn sálà ọmọ wọn ní máa ṣe nǹkan tí ò ti mú àwọn adákẹ́ àyínú àwọn sálà fọmọ rẹ̀ sálà náà fi báyìí tó ń ní àwọn ṣe tó sako sálà náà fi wí bàbá yìí sọ pé òun ò ní dási ọmọ láyé tó fi kú tó wọn fi kú láyé èyí sọ fún fún àná wọn lànàbí ní ẹ má kọ́ dí àwọn obìnrin ẹ má fẹ́ lọ lè ti ìrùn mọ́tíláàdì wọ́n wá ní àákọ́ wọn àkọ́lá wọn lè máa lo ẹgbẹ́ sí ilé ìṣẹ́ tó máa lọ lè rìn rìn káàkiri kọ́mọ lọ́bù mí àbúrò àwọn ọmọ sọ pé èmi sọ wọn pàdánù mi báyìí ìwọ́n tó máa ń sọ nǹkan mi kì í dá sí ọmọ ẹ̀wù kọ́ báwọn táwọn lágbára dé léyìí pé kíni léyìí sọ́ra kó nínú bídíà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àfa àsálà wọn ti kọjá lọ wà tẹ́tẹ́ àbí ọmọ ilẹ̀ dídà yìí wọ́n ní agbára gan níbi ìmọ̀ sọ àwọn èèyàn lára lẹ́yìn ìgbà táwọn sọ́ra kó nínú bídíà tí wọ́n kó síbẹ̀ tán wọ́n tún wá lé kókó níbi sọ àwọn èèyàn lára bó ti ká àwùjọ tiwa náà rí nù kí ló fà á tọ́lọ̀ fi rí bẹ́ẹ̀ yàrá ìlú ni him bìmá tẹ̀síwò ilé yìí nítorí pé wọ́n mọ wọ́n mọ̀ pé tẹ́yìn bá ti wọnú bídíà kò ní wọ̀yà lọ bí oore kò ní wọ̀yà lọ síbi ìyọ́nà Allah subhanahu wa ta'ala kò ní wọ̀yà lọ síbi ìkẹ́ wọ̀yà ní pé bídíà máa wọ̀yà lọ síbi ìbínú ọlọ́run ni bídíà máa wọ̀yà lọ síbi ìnira ní ìjọ gbé dàlí kíyàmá bídíà máa wọ̀yà lọ síbi tẹ́yìn ó fi jáde kó onímọ̀ ẹ̀sìn Islam òun náà ló pàṣẹ fáwọn afáàtà sọ yìí wọn a máa sọra wọn kó níbi bídíà lẹ́yìn ìgbà tó wá sọra wọn kó omi bídíà tán wọn ó sì máa sọ àwọn èèyàn láwùjọ. sẹ́kọ̀ọ́ wa ní àlùfíìsànù ìdínà tẹ́ẹ̀rí ìlàjà alẹ́ tó bá ti pé iná bìtínà bẹ̀rẹ̀ sí kó fa iná ha dáàbí aláàdọ́rí wọlé yáàbí tí bìtínà bá jò tán iná wàhálà bá jò dáàbí aláàdọ́rí wọlé yáàbí àti igi tó gbẹ àti igi tútù òun náà ni bìtínà bìtínà òjò iná òtó náà ni lẹ́ẹ̀mọ̀ wá rò pé á igi ní tútù àti ibi tó tutù àti ibi tó gbẹ bí wàhálà bí fìdínà bá dé fìdínà ó sì jó gbogbo ẹ̀ láti alàlùkẹ́bí ni wọ́n sọ bí abúta ń yìí tá a bá gba bídíà láyè láwùjọ wa tá a bá gba fìdínà láyè láwùjọ wa fìdínà yìí yóò bá àgbàlagbà kọ́lá yóò bọ̀ ọmọ kékeré àtọmọ kékeré àtàgbàlagbà kò sẹ́ni tí fìdínà wọn ní ká láti alàlùkùlámà wà á dà gẹ́yìn sí kọ́lá yóò kà wà fà òun náà ló pàṣẹ wàhálà òun kálukú pé fìdínà yìí tó bá padà dé tán títí ìbínú Allah subhanahu wa ta'ala bá dé yóò kà àwọn àfa onáà nàbí sallallahu alaihi wasallam tó fi jókòó yóò wá bí hadithi kan pé nígbà tí ọba àdìsọ lásán pé wọ́n tẹ́kù fìdínà dáhùn látò fi ìbánu lẹ́lí náà sùn lọ́la mi kún kàfà ó ní ẹ sọ́ra fún fìdínà kan o fìdínà tó yẹ pé alábòsí nìkan kọ́ ni ó kà o àwọn tí wọ́n sabu láwùjọ nìkan òun kọ́ ni fìdínà yóò sọ̀rọ̀ sí lórí o àtẹni tí ó mọ̀ ń pa rẹ̀ gan fìdínà ó tẹ̀lẹ̀ sí yóò àtẹnire àtẹni fún gbogbo wọn náà ní wàhálà wọn kà tó bá jẹ́ ọ̀gbẹ́jà lè fi yá àmà ó ní sọ́mbà yóò bá agbóná ara ní ilé àtìyẹn wọ́n wàá gbé oníkálukú dìde lórí àníyàn rẹ̀ nítorí oníkálukú bá wà lórí ẹ̀ wọn náà ní wàá fún gbé dìde tó bá jẹ́ ọ̀gbẹ́jà lè fi yá àmà àmọ́ pé tìtìnà wá dé ẹ wà ní wọ́n yọ ẹnìkan sọ́tọ̀ wọn ò ẹnìkan sọ́tọ̀ àmọ́ àǹfààní tí ó jẹ́ fún àwọn tó bá jẹ́ omi mímọ́ àbáwọn tí wọ́n bá ń pè tòṣojú náà lọ́sùn hàn wọ́n sáà rà àbáwọn tí wọ́n bá sí lára àwọn tí wọ́n dábì sí nálẹ̀ àǹfààní tí ó jẹ́ fún wọn tó bá jẹ́ òkú ìdàrí sí àmọ́ ọba àlejò ọlọ́wọ́ bá wọn lò pẹ̀lú àníyàn sí wọn yóò bá wọn lò pẹ̀lú dáadáa oníbi àjẹ wọn àmọ́ àwọn tí wọ́n jẹ́ oníbi وعلى غيرهم تأتي على جميع الناس ìdínà yìí yóò kárí gbogbo ولا يستطيعون الخلاص منها wàá tẹ́jú lágbára láti bọ́ wàláwó تخلصوا منها ما takálàtú منها áhàlùmù àwùláàdù tabatẹ̀ wà lẹ̀ tabatẹ̀ wà lẹ̀ kó bọ́ kó omi tìtì náà yìí tabalẹ̀ yàtọ̀ tó bá lóun ráyè kó omi bọ́ kó bẹ́ẹ̀ máa takálàtú minha àwùláàdù kó àdúwàjù kó àlùmù àwọn fámìlì wọn ò lè bọ́ bẹ́ẹ̀ tí o bá lọ gbọ́ bẹ́ẹ̀ fámìlì rẹ̀ ńkọ́ tó bá lọ gbọ́ kó ní ìdílé bíyà àwọn ọmọ rẹ̀ ńkọ́ àwọn ìyàwó rẹ̀ ńkọ́ wà má ní hawlahum àwọn tí wọ́n lọ kiri káyé láwùjọ láwùjọ ládùúgbò ńkọ́ wàyí àdúgbò ìdínà tá a sọ yìí ó dà gẹ́gẹ́ bí iná ni ìdàṣà aláṣẹ àtọ̀bí hajj iná bá fi lé kẹ̀ tó bá fi lé jò síbi igi ìtẹ́pẹ́ ibi tó gbẹ iná bá fi lé fún ìyá sọ̀rọ̀ ìfà ọba yóò lágbára gan láti pa náà yóò lágbára gan èèyàn nílé paná yẹn láàkín lálùkọ́dọ́ àlẹ́ ìhá awọ́lámọ́tà àdúró sáà àmọ́ ká paná òun gbà kí náà máa tẹ̀síjó ní ìjẹba ti bójú sí lẹ́ẹ̀kan kọ́lá iná mi bẹ́tẹ̀ pé ẹnu lẹ́ẹ̀fi pa nígbà tí máa tẹ̀ tẹ̀síjó àmọ́ tó bá ti pé náà yẹn bá fi jò tán tó bá fi lè tẹ̀ tán agbára òní ká máa wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ́ bíjà ṣe rí ẹ̀wọ̀n bíjà ṣe tẹ̀lé àwùjọ wa ní lágbára òní ká máa ṣe pé bídíà wọn bẹ́ẹ̀ di súnà súnà bẹ́ẹ̀ di bídíà ẹ àwọn tí wọ́n ti súnà wọ́n máa pè wọ́n ló bídíà àwọn ní bídíà wọ́n máa pè wọ́n ní súnà ẹ wọ abúlálá kí ló fà nígbà tó ṣe pé bàtí bídíà ń bẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ láwùjọ àwọn èèyàn kọ́ lẹ́rán náà ni wọ́n fi wọ́n lẹ̀ náà ṣe dáadáa náà ni wọ́n ń ṣe ìbọ́lọ́ náà ni wọ́n ń pè ṣe ni wọ́n ń pè wọ́ ọlọ́run náà ni téèyàn bá wá pè wọ́ ọlọ́run téèyàn bá lánìyàn dáadáa àyè náà ni mo dáàbà á ibo ni ìtẹ̀lé tà náà bí wa àníyàn dáadáa ò tó yàn kí òbí lójú Allah subhanahu wa ta'ala àbí kó o fi tẹ́tò bá ti kó o fi tẹ̀lé tà náà bí tó láti títẹ̀ rẹ ó tó jọ tànẹ́bì pẹ̀lú àníyàn rẹ tó dáa báníyàn rẹ bá dáa ju nǹkan míì lọ títẹ̀ rẹ ò bá jọ tànẹ́bì sallallahu alaihi wasallam ọlọ́run nígbà lọ́wọ́ rẹ títẹ̀ rẹ bá jọ tànẹ́bì táníyàn rẹ ò bá dáa ọlọ́run nígbà lọ́wọ́ rẹ àbí kí méjèèjì tó papọ̀ fún yàn wọn náà lóde tí ọba àlejòọlá ó kẹta bíná bá jò tán tí o bá wá ń kólé tá a kóde tá a wá ń bomi tá a fẹ́ paná àlèrí náà ń pamọ́ láéláé wọ̀nyẹ́ ti bolẹ̀ hásùn mọ́ àhá túláàtì ní kéèyàn dààmú rè lórí ọ̀rọ̀ bíyà yìí túláàtì ní kéèyàn tètè ọ̀rọ̀ bíyà kéèyàn tètè serious láwùjọ kéèyàn máa ṣàlàyé rẹ̀ fáwọn yẹn láwùjọ wọ́n àwọn yóò gbọ́ tí wọ́n bá ti gbọ́ màbí ọ̀sán yóò máa jẹ́ àwíjàre fáwọn tá à ń tọ́ lọ́jọ́ Allah subhanahu wa ta'ala tó bá jẹ́ ìjọ ògbìjà sí àmà kò sí nílé jẹ́ pé àwọn náà sọ pé àwọn ò gbọ́ rí ibi ẹnìkan kò sí ẹ̀wá sọ fún wa rí àwọn náà sọ pé kí ni àwọn náà gbọ́ rí àlọ́ yá ti ti nàbí qalu bala qad ja'ana nadhirun fakadzabna wa qulna ma òun náà ní pé ee wọ́n sọ fún wa lóòótọ́ wọ́n sọ fún wa àmọ́ gbogbo báyìí sọ fún wa náà tó lóòótọ́ anírọ́ ni wọ́n pa ni àpò wọn nírọ́ ni àmọ́ kó dodo ni ìbẹ̀nu sọ́dún bàbá ọ̀ka sọ́dún mọ́lẹ̀ kọ́kálùkù àbọ̀lọ̀ yìí ká yóò di àyà náà bẹ́ẹ̀ táwọn yóò fi máa kábàámọ̀ tó wá jọ́ gbé dàdí àmà bí àwọn ń fún wa lóòótọ́ o àwa sẹ́kù wá ní wà ádámù tasáwé sí ìhá lẹ́yìn gbàtà bá múra kankan sọ̀rọ̀ bíjà yìí tá n sàlàyé rẹ̀ láwùjọ lọ́sàn-án lóru ní gbogbo gbà kó àti kí pọ̀ jù nígbà tí aburú bá pọ̀ aburú pọ̀ láwùjọ kéèyàn kan máa wá ní wà á ti pọ̀ ẹ̀ wá á ti pọ̀ jù wá á ti máa pọ̀ jù kí wá lè tí wá ti bá pọ̀ jù fún gbèjà ẹ̀dùn irú àti bá ti pọ̀jù náà ní má ní òfin máa lágbára irú àti bá ti pọ̀jù náà ní ṣètá ní òfin máa hàn fún wa òun náà láti máa jìnnà sí ètò ọ̀rẹ́ láwùjọ nígbà tí wàá ti bá ti kéré tó bá ti dínkù débi tó bá àwùjọ wa yìí jẹ́ òun náà ní wàá sínú àwẹ̀ tó bá àwùjọ wa yìí jẹ́ náà nù pé gbogbo inú àwẹ̀ nìkan òun náà ní wàá sí àwọn yóò wá bẹ̀rù ọlọ́run inú àwẹ̀ ọmọ ó sì lọ́ padà sílé ó sì ná ẹ́ onísìgá olóòpàá sí sìgá rẹ̀ oníbídìí ó padà síbi bídíà rẹ̀ oníjóògùn ló padà síbi jóògùn ló ń jáde tó padà síbi tẹ̀ sí lọ́pà nítorí pé ọdọọdún la fẹ́ sá máa bẹ̀rù ọlọ́run wáàsí èèyàn máa ń ṣe wáàsí fáwọn èèyàn gbogbo ìgbà gbogbo àsìkò ni ọmọ tí wà sí fáwọn èèyàn láti lè ba àwọn fi ra wọn létí láti lè ba àwọn fi ta wọn jí nítorí pé tètáni òkè ó kálukú lẹ̀ tètáni yìí dẹ́ka mọ́ mọ́ra tètáni yẹ pé yóò tó àtúntò yẹ kó wa tara bẹ́ẹ̀ kó wa wọlé fìyà la kó wa tara bẹ́ẹ̀ kó wa gba ẹ̀sìn lọ́wọ́ yẹn tó yìí láti dúró pẹ̀lú ọ̀dà wọ́n subhanahu wa ta'ala tó bá jẹ́ mẹ́jọ àtúmọ̀ bá lọ ṣe ìdí àtijọ́ yìí àbẹ̀wọ́n subhanahu wa ta'ala wọ́n tàbí àdékùn àgbẹ̀yẹ̀ tẹ̀síwájú. إنه ولي ذلك والقدر عليه هذا وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم عليه السلام Thank you. àwọn àtàwọn ìgbà àwọn amẹ́ríkà ìjọba ní ẹ̀ tó wá lẹ́gbẹ́ ìsáyà àwọn ọmọ ẹ̀ ó wá tó wá gbọ́ pé ṣe ṣé lórí ọ̀rọ̀ ta sílẹ̀ òun ọ̀rọ̀ gbọ́lẹ̀ fáwọn ọmọ mi wá tó gbé mọ́tòlẹ̀ fún wa wá lọ sọ fún ìgbà yìí ìgbó jẹ wá pé ìgbó jẹ ìjẹ wá jọ ìgbàwá dé ìgbàwá fàáyé lórí ẹjọ́ ọ̀gá ọmọ ìgbà wọn ló ní bá délé tó sọ fún àti wá òye ó lọ sí wá sí àwọn àgbàlagbà ìgbé ìlú wá ní ìlú gbogbo yẹn ó wá tẹ̀lé ní ilé ní ìlú ẹ̀ka kan ó tẹ̀lé àwọn yẹn ó wá ti àdúrà kan lọ́wọ́ wá ní orí ọ̀gá òkú ní ẹ̀ka rẹ̀ ní orí ìlú tó wà ní àdúrà lábàlẹ̀ àti ìlú ní wọ́n á tẹ̀lé ní ìlú wọn á tàgbà àti ìlú tó wà ní ìlú tó wà Eh, ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ mi ò tó béèrè wà lábẹ́ ilé ìgbà tí kò tẹ̀ wọ́n àlàyé ni. bẹ́ẹ̀ náà ṣe àwọn àdúrà tó tí wọ́n máa ń ká sí láwọn ilé ìwé àbáwọ̀ ní nígbà tí àwọn bá wọlé sáńtúwájú wọn ní àtẹ́kùn ní máa wọlé sáńtú wá aládùn àkàtà àwọn ọjọ́ wọn ti lápapọ̀ lọ́dọ̀ ọdún kankan náà síwájú kí wọ́n tó ń dòkó sọ eléyìí náà ìyá nínú àwọn tí kò jàmá yìí ká máa ṣe ìrántí ọlọ́run ló ń gba lápapọ̀ náà ni bá wọn àdádálẹ̀ nínú olùkọ́rí ní so àbí bá wọlé tí wọ́n bẹ kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ wọlé tí wọ́n bá bẹ ká gé fún rẹ̀ yàrá wọn bá máa ń sábẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ kí a máa ní kókó tó kájà kó tó bẹ̀rẹ̀ ké àbí kó tó ti ti la àbí ọ̀pọ̀ ẹ̀ tó wọn náà bá wọ kíláàsì tó yẹ kọ́ ọmọdékọ̀ tó sálámà sáwọn ọmọ eléyìí náà lóde ẹ̀kọ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa lónìí bẹ́ẹ̀ kọ́lá táwọn alẹ́gbẹ́ wù ẹ̀ tí èsì ẹ̀ tó ṣe léwé bẹ́ẹ̀ bá wọ kíláàsì nìsín ó ti di ọ̀sán ẹ̀ gbogbo yìí ẹ̀ kọ́kọ́ dìde fún ọ̀gá náà tẹ̀lá wa dìde fọ́gà ẹ̀ wà sálámà fọ́gà ẹ̀ àbíkẹ́tẹ̀ mẹ́sálámà gan good morning sir good morning ma good morning ìgbà ẹ̀ àkéèsí o o o o rọ́ọ̀nù ní ọ̀nà tí wọ́n ń gbà ṣe é nítorí pé ìkíni kejì kan tí wọ́n ti owó ta fún nàlẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ àwọn tó nínú nǹkan tó ta fún nàlẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ àwọn ìjọba kọ̀ọ̀kan bẹ̀ ni pé ẹni tí ń wọlé bọ̀ òun náà làbẹ́ ní kó sálámù táwọn tó bá wà nílé ẹni tí ó jẹ́ èèyàn kan òun làbẹ́ ní kó sálámù táwọn tó bá pọ̀ tí ẹ bá wọ kíláàsì tó fẹ́ fáwọn ọmọlẹ́kọ̀ọ́ ó wọlé pẹ̀lú sálámà àwọn ọmọ wa ń dá ìlú sálámà ẹ àfi jọ̀gá jọ̀gá jọ̀gá káwá jọ̀gá lórí súnà nàbí sọ̀rọ̀ àwọn àjọ sàlám bánàbí tèmi kọ́ wa káwá ní ẹ ọdún máa ń ṣe é nù ìwà lílé kára o ìyàtọ̀ ẹ̀kọ́ Islam kìí ṣe ẹ̀kọ́ tó máa ń nu mọ́tíláṣí ẹ̀kọ́ tó káàkiri gbogbo ayé ni omi tí a bá dé láti máa ẹ̀kọ́ Islam tó tábà wá wọnú lé àsálámà sí àwọn ọmọ tó wà nílé tábà wá sálámà sí àwọn ọmọ tó wà nílé àwọn ọmọ yẹn lé ìjòkó tí wọ́n wà òun náà ni wọ́n ti dáhùn kò sínú ìlànà nàbì sallallahu alaihi wasallam pé kẹ́nìkan wọ bì kan àwọn èèyàn wá dìde fún un ọ̀dà hadith Muawiya ibn Abi Sufyan radiyallahu anhu ìbẹ̀ẹ́bẹ̀ tó jẹ́ pé hadith yẹn ìtànàbì sọ ń pa irú ìṣẹ̀lẹ̀ báwọn tó lágbára ni ètò burúkú anabi sallallahu alayhi wa sallam wani man sabahu an yi masala lahu an yakuna lahu rijalu qiyaman wani ya tabawa anabi ni ẹni tó bá ti dùn ma tó bá ti fẹ́ kó jẹ́ pé tóun bá débi kankan òun ma wá dìde dúró fóun kálá àwọn fi ń pa òun lé ànábì ní kó máa lọ lè tọ́jú ààyè tí ó dé sí inú inú látọ́ àti ọ̀gbìn àti ìyáàmù sọ̀rọ̀ bá wà ní ọ̀sán làwọn. àdìsí ìmọ̀ àwíyá fún àdìsí sùfíà nígbà tí ẹni sádìde fún àwíyá ìkànnì àwọn sábẹ́ ànábì òun jòkó ń jẹ àlífà ló wọlé àbínú mọ̀mìnì ló wọlé yìí ẹnìkan sì dìde àwọn kan òdìde màáwíà wá ní kó jòkó jòkó ó lé ní bọ́tà ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ kábàáyé jáde rẹ̀ bẹ́ẹ̀ náà ni Anas bin Malik ó ní kò sẹ́ni kankan tó tóbi lójú àwọn tó tó ànábì sallallahu alaihi wasallam bí ẹ bá ṣe wo owó tó bí ẹ bá ṣe wo bàbàrà tó kò sẹ́ni tó bàbàrà tó ànábì sallallahu alaihi wasallam lọ́dọ̀ àwọn wọ́n ní síbẹ̀síbẹ̀ tánàbí bá dé àárín àwọn àwọn kì í dìde fànàbí sallallahu alaihi wasallam anabi kúni balẹ̀ ìlú rẹ̀ wọ́n láwọn ìdíje fànàbí àwọn kan àwọn táwa ìjọba ẹ̀ka jẹ́ kí ọ̀nà gbogbo lọ́dà lọ́dún sọ̀rọ̀ àwọn ọ̀nà sọ́làmù ẹ̀ka àwọn ọmọ dà àwọn anìtọ́ ọ̀yà ẹ̀dẹ́ àwọn àti ẹ̀wọ̀jú agogo yẹ ẹ̀dẹ́ ìgboro ní ìtọ́jú ọ̀dà rẹ̀ àwọn àtọ́wá ti wọ́jú agogo lọ́dún tó kọ́ láyé rẹ̀ náà àwọn àtọ́wá pẹ́ dé táyọ̀ bá wà náà kó lọ́dún tó kó ó lè fọ́n tí wọ́n lé àwọn ẹ̀ka àkiri níbi kan tó eléyìí ó ti yà sí èsì kọ́lá kò bá jẹ́lé ìwé náà ní kò bá jẹ́lé ìwé wí tẹ́ bá wọ kíláàsì ẹ sálámà táwọn ọmọ káwọn mú ti dáhùn sálámà lórí ìjòkó kò sí tá a fẹ́ fi pé kọ́wá dúró ibi àdéhùn tá a fà láwùjọ wa òun náà ni pé ẹ́ táwọn ọmọ bá tá a bá báyà lé ìjòkó ẹ́ á fẹ́ kó dìde lé ìdúró láti bá wa sọ̀rọ̀ tá a bá báyà lé ìdúró á ní kó wa lẹ́lẹ̀ láti bá wa sọ̀rọ̀ kíní yìí nínú àwọn ọ̀nà burúkú tí ebí kìlá ìfowópẹ́ ká máa fi yẹ kéré ara wa fúnra wa ọba àlejò lálọ́ba tá a máa fún láti wá fún ọba àlejò lálọ́ba tá a máa lọlẹ̀ fún tá kọ̀kọ̀rọ̀ fún kí dé ìwọ́n mi kalẹ̀ òun ìkàlà á fún àmọ́tí ìtọ́ ti ní ó fẹ́ ó gbé abẹ́ ó gbé wọ abẹ́ àpọ́nlé àwọn alápàlà wa lé ẹ̀rọ ẹ̀lú máa wí sí pé kò rẹ̀ fẹ́ta àwọn ẹ̀má ẹ bá wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni òsì kí ló ti kí òkè fẹ́ta àwọn alápàlà kúlẹ̀ ìfẹ́ ti náà dọ́dọ̀ ẹ láti tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ ẹ̀fẹ́ ti ìdí tí ẹ̀fẹ́ ti ọ̀fẹ́ ti wà nínú ọ̀rọ̀ ẹ̀fẹ́ ti wà nínú ìfẹ́tí ẹ̀fẹ́ ti wà nínú ìwàdí ṣe fún àwọn náà ti mọ̀ láwùjọ wa kọ́lá Yorùbá náà máa sọ yí pé ìkúlẹ̀ ìṣe wà àbáyé àwọn náà ni máa ń lẹ̀ ẹ ẹ yẹn lẹ́nu máa di ìbá ń kò ni ẹ ẹ yẹn kan pé kí ndị tó ti kíra wọn ni ẹ àlùmọ́ ìlú pé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà rọ wọn tí máa bá yìí tí máa ṣe déédéé tọ́lọ̀ ń nàbí wí ṣe wà bá ṣe wà bẹ́ẹ̀ ni kì í ṣe wà lóòótọ́ nínú ẹ̀sìn ìdí ń jẹ́ ìwà òun náà ni ìdí ń jẹ́ ìwà tí ń jẹ́ àpẹẹrẹ òun náà ni pé gbogbo ẹni tó bá ju ní lọ ẹni bá ní gbogbo tí ẹ bá ní láti sábà láti ràn án lọ́wọ́ nígbà tó bá ní sábà ní ẹ máa pọn wọlé èsì ti kọ́kọ́ yóò bá tẹ̀ níyì púpọ̀ ah, ẹjẹ bá yín pọnmi ẹjẹ bá yín gbálẹ̀ ẹ kọ́lá yóò bá fún mi jẹ́ pé mo máa fẹ́ kọjá mi kan á ah, ẹ̀kọ́já náà gbogbo eléyìí náà ìbára àpẹẹrẹ náà ló wà kí wùwà náà sì mí lẹ́yìn láwùjọ wa abalẹ̀ ní fọ́sọ́ ẹ̀ ara àkàlẹ́ náà ló wà ọmọ kékeré wa ìgbà ara àkàlẹ́ yìí wa ara àkàlẹ́ náà ló wà gbogbo àkàlẹ́ alúbi wa tàbí wọn bẹ bẹ àkàlẹ́ ti bẹ̀ láyé yìí àwa kó o bẹ̀ kan ẹ̀ àwa ìgbésẹ̀ tó kò lásán kò wá lóbi ìdáná subhanallah eléyìí ẹjọ́ ti péré ní ìṣèkéni ìbú ìṣòwò ẹjọ́ àkòsí lérí ìyẹn ni sẹ́yìn ìpínlẹ̀ kò sí lẹ́sìn wa kò sí lẹ́sìn àgbà wa àṣà ni àmọ́ kò sí lẹ́sìn wa àwọn àgbàlagbà náà ti lọ táwọn bàtà àmọ́ sọ pé àwọn ah, bàbá yìí àwọn bàbá yìí pé àbùkátà wọn àkòtí táwọn afẹ́ kúkà dá àwọn dé táwọn ọmọ ìwọ̀n yẹn káàkiri gbogbo náà ni wọ́n sọ ebi jẹ́ fọwọ́ kàmá àdàbí ẹ àti jẹ́ kàmá àlọ́ òbí bá àwọn ènìyàn sọ ẹ jẹ́ kàmá ìjẹ́ sọ gbagba bàbá yìí ipe kíkí Islam òun náà ní pé o sálámà sí ẹni pé o bọ̀rẹ̀ lọ́wọ́ ipe ẹni tó bá fi lé kíyàn tó wá tẹ ọrùn bàbá yìí àbí tó wá kúnlẹ̀ tó wá fi kíyàn bàbá náà ló sọ bàbá kàmá ló sọ pé tó bá jẹ́ ọ̀gbẹ́gàdì kìyàmọ̀ yóò rojọ́ wájú Ọlọ́run ẹ̀dá kù nígbà wọn náà sọ eléyìí kílé tá à ń mélé yòó tá à tẹ̀lé à ní mélé yòó nígbà tí o bá fẹ́ lọ wa mọ̀ àwọn bá yẹ kó yìí tó wá bẹ̀rẹ̀ bí bàbá. naam. ẹhìn bàbá dáadáa náà fún ni wá àbí bàbá adé náà sì ni wá ó sì yẹ kẹ́ ẹ gba ọ̀rọ̀ wọn ni kí wàá lóde tó fẹ́ wàá mú ọ̀rọ̀ wọn ni tó bá tẹ̀ yín lọ́rùn ìjọba àti ìgbẹ́kọ̀ tẹ̀ yín lọ́rùn ẹ̀ wàá gba àtẹ̀gbẹ́ kan tó eléyìí kò sínú ẹ̀sìn wa èsì àkàlẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn bá mi ká yọ ọ́ kó lẹ́nu àwọn òbí táwọn òbí á ọmọ tẹ̀lé bí wàá ní kúnlẹ̀ lé fún mi ọba máa jẹ́ bọ́ọ̀lì òwúlẹ̀ ṣe pèlè àwọn ẹni ẹni bá rí orílẹ̀ èdè kíláà ẹ̀kọ́ ẹ̀kú náà ni tò eléyìí ti bọ́mọ̀ bá kúlẹ̀ fún wa wà láì orí pọ̀tọ́ mọ́tò fún wa tábà bá fi tábà fi ìnira fún ọmọ nítorí pé kò kúnlẹ̀ fún ọ àdúrà àǹfààní ìwà jẹ lára ọmọ ìwà ní àǹfààní jẹ lára rẹ̀ ọkùnrin kan gbà kan màmá rẹ̀ sọ pé kò kúnlẹ̀ fún ọmọ ní lóun ti súnà lóun ti gbá lóun sàwọ màmá rẹ̀ wá gbógun kì í màmá rẹ̀ jẹ bẹ́ẹ̀ rí rárá ìmọ̀ nǹkan tó bá jí báyìí dé màmá yóò máa lé yóò máa lé débi pé ọmọ táwọn sọ yìí ẹni tó wá jẹ́ ìyàwó màmá rẹ̀ òun á kojú lẹ̀ fún un tọmọ ìbá fẹ́ súnmọ́ bàbá gan òun ò tẹ̀ jó súnmọ́ àwọn tọmọ bá wá lọ tó bá ṣe ta tó bá dé yóò rà kan wá ìyáálé màmá rẹ̀ yóò gbé fún un yóò rà láìsí yóò gbé fún un yóò rà yóò gbé fún un yóò gbé fún un màmá yìí wá tàpá ẹ̀ débi pé kí tí wọ́n lọ lè bá àwọn jálà bí pé ká bá àwọn ṣe kọ́ mọ́ ọmọ ṣe súnà má àwọn jálà bí wá ní pé kó lọ lè wá ìgbẹ́ rẹ̀ wá kó lọ lè wá ìgbẹ́ ọmọ wá ìgbẹ́ rẹ̀ àwọn òfìsẹ́ táwọn òfìsẹ́ tí òfìsẹ́ súnà má ọmọ yẹn wá ní àkéjà tó ládùúgbò kò gbá àdúgbò <laughs> àdúgbò kan níbi ẹ̀kọ́ kan nípa wá ọmọ yẹn ó dáa tẹ́ ẹ̀ bá lè rí kí náà ẹ wá mọ́tò rẹ̀ wá àkéjà mọ́tò ọmọ yẹn tó wá lọ lè plan pẹ̀lú àwọn kan tó wà láti ẹ̀dùn ẹ̀dá fún ìjọba dọ́gbọ́n báwọn ní mọ́tò rẹ̀ yà ìgbà tó padà yá ẹnìkan tó jọ́ọ̀rẹ̀ mọ́mọ́ ni wọ́n á sọ fún pé ẹ̀ ọmọ tó yẹ kó o máa jẹun rẹ̀ kó o máa jẹ̀bádùn rẹ̀ òun náà nìyáde rẹ̀ onígbádùn rẹ̀ oníṣe òun náà sẹ̀wá jòkó wá ronú wá farabalẹ̀ ẹni tó ikú ẹni tó ìyá ọmọ gangan ni ó ní ó ní tó lọ yìí ó fẹ́mi náà lẹ́wọ́ àti ọ̀dà kan àbí tó ti pèrè àwọn ọmọ tí kọ́ ni súnà nẹ́bí káwọn máa ṣe dáadáa fún wa káwọn máa ṣe lówó tó ṣe kọ́ fún wa àwọn gbàtà bá wà fi ìnira fún wa kọ́ lẹ́ni tí ò wúlò lẹ́ni tí ò ti ti fúnlẹ̀ fún ẹ̀ láti sílẹ̀ rẹ́ ti dé tí o bá ti gbéra gbádùn ẹ̀mí yàn gan wọ́n ti dẹ́ kẹ́ni kó wà lẹ́lẹ́ tí ó wà lẹ́ni dúró kẹ́ni kó yẹ aṣọ tó wọ̀ àrẹ tó tó má oníkóbi kalẹ̀ kóbi dọ̀tí láì ní kúrì láì láǹfààní ẹ̀ka tó fẹ́ rí bẹ́ẹ̀ ṣé káwọn náà ronú kò ní nǹkan kan ṣe nílùú èkó ní tìyí bẹ́ẹ̀ bó tá a ti ń kíra wọn nu ẹ bá délé lábábá náà ti ń kíra wọn nu kò sì ní ká má para wọn lé táwọn yìí wọn wá para wọn lé àwọn tí wọ́n múlẹ̀ ní kọ́tọ̀ ń fún ara wọn lé tó eléyìí ẹ̀dàkùn àti èyí ńlá ní ẹ̀dàkùn ká gbìyànjú kí káró ní bí ọlọ́run tó kó sí àǹfààní fún wa náà wàlẹ́ sọ́lá ń sọ̀rọ̀. àwọn ní àwọn kan máa sọ pé Allah wà ní gbogbo ààyè tẹ̀sí ẹ̀ bá sọ pé Allah wà ní gbogbo ààyè ni ó wádìí lọ́wọ́ rẹ̀ pé kí ló gbà lérò pé alilọ́wọ́ fi kulli makan bìdá tìhí àwọn ẹ̀jẹ̀ yìí tí Allah subhanahu wa ta'ala wà ní gbogbo ààyè pẹ̀lú bó ṣe wà pẹ̀lú ní pàápàá rẹ̀ ló fi wà ní gbogbo ààyè yìí àbí ìmọ̀ rẹ̀ ló wà ní gbogbo ààyè tó pé ẹnìyẹn bá gbà pé Allah subhanahu wa ta'ala fúnra rẹ̀ gẹ́gẹ́ dáàtú rẹ̀ gẹ́gẹ́ gbogbo ààyè ló wà eléyìí ṣírìkù ní ẹ̀bọ ni nítorí pé ó ti sọ Allah subhanahu wa ta'ala di tí ò ní iye ọba ọ̀ká tó tó sí ni. ọmọ ọ̀kan tó sóni tó bá wá ló wà ní gbogbo ayé o ti wá pín yẹlẹyẹlẹ tí o tiẹ̀ wá níye má o ti gbà lọ́kàn tó so àmọ́ tó yẹ pé bá gbà yìí pé ọba Allah subhanahu wa ta'ala wà ní gbogbo ayé pẹ̀lú máa rẹ̀ ẹ mọ gbogbo ti ń káàkiri ó wà ní gbogbo ayé pẹ̀lú rẹ̀ ó ní gbogbo ti ń káàkiri ó ó ní kò sí nǹkan kan nítorí àbí Allah subhanahu wa ta'ala síbẹ̀síbẹ̀ náà wa huwa as-sami'ul basir òun náà lọ́ba ti ń gbọ́ ọba ti ti rí wọ́n máa wá ń lo àyà kan pé ọba àlejò ọlá ní wa huwa ma'akum aynama kuntum pé ọba àlejò ọlá ń bẹ pẹ̀lú yín gbogbo bí ẹ bá wà tòun ìtumọ̀ àyà yìí náà ni pé ọba àlejò ọlá ń bẹ pẹ̀lú yín ń gbọ́ gbogbo tẹ̀ ń ṣe ń ní gbogbo tẹ̀ ń ṣe ó sì ní ìmọ̀ nípa rẹ̀ ìtumọ̀ rẹ̀ lọ tẹ́wá ló wà wáyà alukur'an ẹ̀sìn ọba àdìjọ́lá alrahman alàlàáṣí sáwà ọ̀nà ọba àdìjọ́lá wà lórí àga alárasì àdìsí àdìsí ọba wà lọ́sọ́lá fún wa tó ní Allah subhanahu wa ta'ala máa ń sọ̀kalẹ̀ ní ìdá kẹta gbẹ̀yìn òru yóò sọ̀kalẹ̀ sí sámáyé eléyìí náà túmọ̀ sí Allah subhanahu wa ta'ala ọba tí ó wà ní òkè ẹ̀rí pé kọ́dà àwọn àfáà tó máa sọ fún wa pé nínú àwọn àdámọ́ tó bá rí kí ọlá dámọ́ wa tó jẹ́ pé kọ́dà ẹni tí èdè mùsùlùmí gan tí nǹkan tó bá kún láyà tó bá lágbára yóò wá wó ní ah, ọlọ́wọ́ yóò wá wó kọ́dà òun náà gbà pé òkè ni Allah subhanahu wa ta'ala wa nínú wa tí ó wà ní gbogbo àyíká àkiri pẹ̀lú pàápàá rẹ̀ tó àkídà tí ó dáa ó wá ní káàdì gbà wọn fi tẹ́ẹ̀tì fún un ànábì wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé àyìn Allah níbo ni Allah wà ó ní ọmọ wa dá ànábì lóhùn pé ẹrú mi ni wá dá ànábì lóhùn pé fi sàmà olówó àsàmà ànábì ní àfikì ha fa iná ha mu'mina ànábì ní bọ́ òkú lọ́rùn rẹ̀ gbọ́kùn ẹrú lọ́rùn rẹ̀ mùmìnì lélẹ́yìí mùmìnà lélẹ́yìí sẹ́wọ̀n pé tó wá jẹ́ pé ó wá sọ pé mẹ́rin gbogbo àyè ni lánàbí ó sì lájẹ́ lórí pé mùmìnà ni tò eléyìí àkídà tí ó da ni àkídà àwọn sufi ni àkídà àwọn adásí wùdú pé gbogbo nǹkan lọ́lọ́run ẹ̀dìbà àkídà húwà húwà ìkójá bá ti rí húwà náà eléyìí húwà ọkùnrin húwà obìnrin húwà àkídà tí ó ga ní o kéyìn ojú náà sí Allahu ta'ala a'lam subhanahu wa ta'ala alhamdulilayi ṣẹlẹ láyé láyé láyé láyé láyé láyé láyé